ọjọ́ náà gbogbo ọmọ ìwà wà lọ́dọ̀ mi olóúnjẹ gbé oúnjẹ dé wọ́n ń já oúnjẹ ẹlẹ̀ nínú ilé ogun wọn ń ṣàwàdà ó wọlé òun ló ah, ah, àwọn ọmọ yín nu mo ní bẹ́ẹ̀ ni àásì òsì mo ní à ah, oúnjẹ wa tá a máa rà àjẹ tí ron three million mo ní à ó ní hẹ́ bẹ́ẹ̀ lẹ́tí ń ṣe mo ní bẹ́ẹ̀ ni o à ó ní ẹjẹ́ mi náà ṣe jihad ẹjẹ́ ń ṣe jihad à. Ah ọjọ́ náà ó sì sọ̀rọ̀ dáadáa ó ní màá ṣe owó sí ní ìsìn ní ìsìn ló bá transfer five hundred thousand naira sórí kaola communication ní Polaris Bank. oore ṣáìdì ẹ máa sóore mo ní bá rẹ dà sọhùn ó ní màmá ó ní ṣe bá gbélé gbọ́ <laughs> ó ní kí ló dé tẹ̀ ń ka oore ṣáìdì sí. ẹ wá sọ ogun èmi àti Sheikh Habib dogun kan náà Sheikh Habib wà ń fèsì ogun àwọn ẹbí yín fèsì ogun àwọn ọmọ ẹkẹ́wò yín fèsì ogun inú ìlú ọlọ́run wa wá dojú tì yín ọ̀ọ́bì Sheikh Habeeb ti wá lálàáfíà. kí nǹkan ṣàlàyé kẹ́lẹ́ bá a mọ̀ pé Saheed Shittu nídìí kó wá sí kóòtù wọn kì í ṣèyàn léṣe ń kóòtù. ọmọ kan ń bẹ wọn gbé wá fún mi lọ́mọ ọjọ́ méje orúkọ ọmọ náà ń jẹ́ Muhammad sí ọmọ tó jẹ́ wípé ìyá rẹ̀ bí kalẹ̀ tán obìnrin yẹn ń pọ̀ káku òun ló sọ wípé bóun ṣe ń woyè òun òun òun lè yé o ọmọ tó ń bí kalẹ̀ yẹn lọ bóun gbé fàlàjà kàólà o gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró tì mí nígbà nira ara ò ní níyín nígbà kọ̀ọ̀kan o ẹni ẹni bọ́ sínú ìbànújẹ́ o ẹni bọ́nú ìbànújẹ́ o ẹ wá mọ̀ jẹ́ àárín jìnnà pọ̀ kí nǹkan ṣàlàyé kẹ́ lè bá a mọ̀ pé Saheed Shittu ní ìdí kó wá sí kóòtù wọn kì í ṣèyàn léṣe ń kóòtù wàláhì tàlà ìwọ ni ó jà sọmọ yìí pé ṣáájú káwọn lọ́ọ̀yà tó tẹ̀kọ̀ ọ̀rọ̀ mi kan tó gbà gbogbo èèyàn kí ló ètò hospital immunization card àti gbogbo àwọn ohun tó yẹ ká ní wípé a bímọ gbogbo ẹ̀ pátá làwọn lọ́ọ̀yà ti gbà ìwọ wà á mú àwọn àwọn ẹ̀rí ibi mu ti ra àwọn ọmọ yẹn wá ìwọ náà kàn present ẹ̀rí tiẹ̀ nì kò lé kankan tán ọmọ yẹn ló kàn mí nítorí ipò lọ́hùn nìkan wala ya'lamanna alladhina almustakdimina minkum wa ya'lamanna almustakhirin ọmọ èdè ènìyàn máa rò pé yóò pẹ́ kó yá èèyàn máa rò pé yóò yá kó pẹ́ ìmọ̀gbà tí mo dáyé ìmọ̀gbà tí ń kú òǹbẹ̀ ẹ jẹ́ àtàyè yanjú ẹ̀ ẹ jẹ́ àtàyè yanjú ẹ̀ àwọn tá a yanjú nìyẹn mo ti ń tọ́ ti pẹ́ ọjọ́ wọn sì ní fọ́kọ ọmọ kéwu sixty three ló tẹ̀lé mi délé bàbá ọlájídé ọmọ kéwu sixty three n ló tẹ̀lé mi délé bàbá ọlájídé náà mo ti tọ́mọ táwọn ọmọ ti dèèyàn púpọ̀ ìgbà wọn mo bẹ̀rẹ̀ sí ní bímọ àmọ́ bó ti wulẹ̀ orí tẹ́nitẹ́ni tèkúsà tèkítà ń ta àtàn etí Saheed wa sọ wípé wọ́n búra Saheed ò mọ̀ bẹ̀rù ọlọ́run wàláhì tàlà tí mo bá ti ń wo ẹ̀ báyìí ah màá ní ọmọ yìí ó ti béèrè iná ọmọ náà ni ò béèrè ìyọ́nú ọlọ́run rárá Saheed èmi tó jẹ́ wípé ọmọ iye ọmọ òrukàn tí ń bẹ lọ́dọ̀ mi ni ọmọ iye àwọn ọmọ aláìní ṣé torí pé mi ẹ ṣe gàràjé ṣé torí pé mi ẹ ṣe gàràjé ni ṣé torí pé mi ò kí ń mi kì í bọ́ síta kí n mọ nítorí pé yẹn lọ ẹnu ọ̀nà olówó ni torí pásìkò tó bá dá ń rọra mẹ̀ló àsìkò tí mo bá sì ní alihamudulilayi gbogbo ọmọ yìí sì dúró àwọn ọmọ ọmọ òrukàn ǹjẹ́ ẹ̀yin ohun tíátà ẹ mọ àfáàlà tí ọ̀yọ́ ìkẹta àwọn sanyẹ̀rì ẹ rántí sanyẹ̀rì gòlúgò àti àfáàlà tí ìdùnmùtá ìdùnmùtá ní ìmọ̀ ṣe dáadáa sí mi gbogbo wọn náà wọ́n máa ṣe dáadáa àmọ́ àṣejù ìdùnmùtá pọ̀ nípa àwárí ìdùnmùtá ní ìmọ̀ sọ̀rọ̀ àwọn ọmọ rẹ̀ fún mi nígbà tó wà láyé ìmọ̀ sọ̀rọ̀ pé ìyá wọn ti kú tipẹ́ ọjọ́ tí ìdùnmùtà kú ọjọ́ náà ni mo pe Saoty Arẹwà pé Saoty lọ bá mi sọ fún wọn nílé àwọn àfàlà tí pé kan jọ kán mọ́kún ọmọ rẹ̀ fẹ́ lómi èmi ni mo fẹ́ kó wọn ẹ̀gbọ́n wọn ti wà ní three hundred level ní yunifásitì ó fẹ́ẹ́ ṣe tán yunifásitì nísìn bẹ́ẹ̀ náà làwọn àbúrò kò sí kankan nu wọn tí ò ti dọ́mọ bẹ́ẹ̀ náà lọ gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ míì tẹ́ẹ̀mọ̀ tẹ́ẹ̀mọ̀ tẹ́ẹ̀mọ̀ tí wọ́n pọ̀ tó jẹ́ pé tí n bá ra oúnjẹ sílé fáwọn ọmọ òrukàn àtàwọn ọmọ aláìní mo máa ń ná five million naira ọjọ́ náà Saheed ò bẹ̀rù ọlọ́run o olúwa ní tẹ́kù lọ́ha ọkọ̀ tó kọ́ọ̀tì wà látẹ̀mú tún ná ìlà àǹtí mùsùlùmí ọjọ́ náà gbogbo ọmọ ìwà wà lọ́dọ̀ mi olóúnjẹ gbé oúnjẹ dé wọ́n ń já oúnjẹ ẹlẹ̀ nínú ilé ogun wọn ń ṣàwàdà ó ní kọ́ọ̀lù ẹ wọlé òun ló lá ah, ah, àwọn ọmọ yín nu mo ní bẹ́ẹ̀ ni. àásì òsì a máa rà á ti ro three million a ní hẹ ti ń ṣe mo ní ni o kò sí ní tá a fẹ́ ṣe ọlọ́run dákun mọ́jà náà o àmọ̀gbà táwa ku kú oúnjẹ gun le mi o ah jihad eje nse jihad à ọjọ́ náà ó sì sọ̀rọ̀ dáadáa ó lo ba transfer five naira sórí Kaola communication ní Polaris Bank mo bá kí kí kí mo bá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ Usman ọmọ àfàlà tí gbò jẹ́ kú nílà káì ní bàbá ẹ̀ náà ó ní mùdìrà màmá mi àdùfẹ́ oore ṣáìdì ẹ̀ máa sóore mo ní bá rẹ̀ dà sọ́hùn ó ní màmá ó ní ṣe bá gbélé gbọ́ <laughs> ó ní kí ló dé tẹ̀ ń ka oore ṣáìdì sí. Si ó ní wọn láàyè tàlá ẹ̀ẹ́rì gbà tí ó bá padà ó ní kí ló dé tẹ̀ ń kà sí olóhùn ah, ó ní wọn ó ní ṣèbá ti ránjẹ three million ó ní ṣé oúnjẹ three million ó tán lọ́la ni ó ní kò yẹ kẹ́ ẹ sọ fún kó oúnjẹ la fẹ́ rà rárá ọmọ yẹn bá sọ bẹ́ẹ̀ fún mi gbogbo àwọn yòókù bá bẹ̀rẹ̀ sí ní blame ẹ̀ wípé kí ló dé ah, ah, ó ṣáà ti bẹ mọ̀mọ́ ó ti bẹ mọ̀mọ́ ìkànnì wọn bá ní à ó bẹ mọ̀mọ́ ṣé ọ̀rọ̀ tí Sheikh Labib sọ wípé ẹ̀mẹwàá ni ó fi dìbọ́ǹkì gbogbo blackmailing tó ṣe wọ́n ní sọ ti ṣe ni abẹ́ mọ̀ pé kọ́lọ̀ ń là wá nípa mọ̀mọ́ ni ẹ mọ̀ pé kọ́lọ̀ ń ṣàánú wá nípa mùdírà ni ẹ mọ̀ pé ọkùnrin ẹ bà wọ́n lórúkọ jẹ́ jìnnà ó ti ẹ̀ táwọn àfa wa àwọn fàyímọ̀ ni wọ́n ń pè láàfa àwọn o àwọn fàyímọ̀ musharraf ẹ̀yìn àti istijaba àti mabuba ó ló tiẹ̀ táwọn afá ó ní social media òun ni wọ́n fẹ́ gbé jáde nísìn ó ní wàláhì tàláì ẹlòmíì tó fẹ́ play rẹ̀ nísìn ó lọ́rọ̀ yẹn sọ dá a létí ni etí tí bá ń gbọ́ ń bo lẹ́rọ ẹ mọ bí wọ́n ṣe bàá ló kọjá ọlọ́kàn nìyẹn ẹ mọ iye ọmọ tá a ní ní school ni tí gbogbo èèyàn wá kó ọmọ wọn nígbà sáìdì tọ́ bọ gbogbo business yín ẹ mọ pọ́lọ́run ló fàánú rẹ̀ sẹ́yìn kù ni ẹ mọ pọ́lọ́run ló ṣàánú yín ni kí ló dé tẹ ẹ ní kọ́líbù sẹ́lìm báyìí òun ò ní kọ́líbù sẹ́lìm aláburú lọmọkùnrin yìí Usman bá ń bá mi jà níjọ́ náà ó ní nígbà tẹ ẹ ní ta ní ọmọ bíi almost four hundred and fifty nínú school táwọn yẹn sì kó ọmọ kan kú forty tẹ ẹ bá wá ní àwọn ọmọ òrukàn tẹ ẹ ń tọ́jú tẹ ẹ fi kún àwọn ọmọ forty tó kù yẹn kí lẹ rò pé kí lẹ rò pé léèwé ọba kù àbí ẹ mọ̀ yìí pé ó kó sí àwọn èèyàn nínú tó ní káwọn èèyàn lọ kó ọmọ kúrò ní school yín ọmọ bá tún ṣì kíní kan gàràgà ó jẹ́ ọjọ́ tí Saheed ń sọ wípé kí ló dé tẹ̀ mọ́ wọn lọ skul ẹ̀ kí lẹ́yìn lọ fọmọ ṣe ní skul ẹ̀ oríṣiríṣi àwọn deformation of character ó tiẹ̀ rò ó pé tí wọ́n bá bí mi ilé àǹtí yìí ń kọ́ gbogbo àwọn olórí bú tí ẹ ń pè ọ́ náà gbogbo wọn náà sọ pé ah, kò sí àwọn tiẹ̀ ti báyé káwọ́là yẹn jẹ́ náà káwọ́là yẹn ò rí ọmọbìnrin kan tiẹ̀ pé níjọ́ kan oníkáwọ́là yẹn ò rí nígbà ọba dọjọ́ wájú yóò rí nítójú ẹ̀ máa rí òun kò mọ̀ ọmọ arábìnrin káwọ́là yẹn ò mọ̀ páyé òun ti wà steak ah Saidi kò yẹ kó o mọ̀ wà kóòtù o wàá wá sí kóòtù o wàá wá kóòtù o mo fi ọlọ́run bí kò tiẹ̀ nídìí kí n fọlọ́run bẹ̀ ọ́ ná ibẹ̀ yẹn láti jọ yànnàná ọ̀rọ̀ ibẹ̀ láti jọ ṣàlàyé ọ̀rọ̀ five hundred thousand naira ló sẹ́ndì sákàǹtì mi o ó dùn mí mọ́kà ni mo wà yìí ilé ọlọ́run ni èèwọ̀ ni fẹ́ni eré láti fi búra lórí irọ́ tó bá yẹ pé ìyá olóúnjẹ tó bá yẹ pé ó wà available ni ìbáníkà ẹbí olóúnjẹ kúnjẹ ló mo máa ń rà lọ́wọ́ ẹ̀ àwọn olóúnjẹ mi tí n bá ti patronize wọn wọn èjẹ́ fóònù mi ó sinmi wọ́n máa pè mí ní lẹ́ẹ̀mẹwàá lẹ́ẹ̀mẹsàn torí kémi kì í fẹ́ kébi ó pa ọmọ mo jìyà ọmọ púpọ̀ ju kí n fi ìyà jẹ ọmọ lọ àtọmọ tí mo bí àtàwọn tí mò ń tọ́ èèwọ̀ ni fún mi kí n febi pa wọ́n mo mọ tí ìjọmọ ọmọ kan bẹ wọ́n gbé wá fún mi lọ́mọ ọjọ́ méje orúkọ ọmọ náà jẹ́ Muhammad sí ọmọ tó jẹ́ pé ìyá rẹ̀ bí kalẹ̀ tán obìnrin yẹn ń pọ̀ ká òun ló sọ wípé bóun ṣe ń woyè òun òun bóun lè yé o ọmọ tó ń bí kalẹ̀ yẹn lọ bóun gbé fàlàjà kàólà o ń gbé jáde sí yín láìpẹ́ ìtẹ́rì bí Muhammad ṣe rí ó ti bẹ̀rẹ̀ sí ní rìn ìsìjàbà gba bíi six months lọ́wọ́ ẹ̀ Muhammad ti bẹ̀rẹ̀ sí ní rìn ọmọ yẹn ti ń gbẹ́sẹ̀ ọmọ yẹn ti dá mi mà yóò máa pariwo màmí ni màmí màmí màmí ṣerú èyàn tó jẹ́ wípé kò gbọ́njúmọ́ ìyá tó bí ṣé kí wọ́n á fi hàn pé mi kí mo bí ìmẹ́ ni obìnrin obì láìláàzí mi ìmọ̀ ìran tó bí mi ìmọ̀ àwọn tó ní ọlọ́run iye ọmọ bẹ́ẹ̀ tí ń bẹ ní káwọ́là àwọn kan wà tí pé wọn èyí tí sọ ọmọ yorùbá christian ni wọn good luck ni wọn jẹ good luck michael good luck kinní kan wọn bẹnu school ọmọ aláìní ni wọn bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe pọ̀ pọ̀ pọ̀ pọ̀ nítorí pé olúwa ọba àlékè ọlá ló sọ fún wa nàtíjà retí ń bẹ́ẹ̀ bí kéèyàn máa ṣe sàárà ìwọ tó o bá ronú pọ̀ fẹ́ láti bọ̀ tán re olúwa ní kó ìnàmá ànàbàṣàrú mẹsìlùkún yóò iláyà ànàmá ìlàhùkún ìlàhùnwá ìdún wà máa ń kánà yẹrìjú lè kọ́ àròbì fàlìyàmẹ́lì ibi mọ́ lọ nìyẹn fàlìyàmẹ́lì àmẹ́lẹ̀ ń sọ̀lẹ̀ hàn wàlá yushrik bí ibadati rabbi ahada olúwa ọba àlékè ọlá lẹ́yìn tí bá ń wá àtibọ̀tán rẹ̀ tó fẹ́ ká dojúkọ òun àtọlọ́hún da iṣẹ́ rẹ̀ ló gbọ́dọ̀ máa fi gbogbo ọjọ́ ayé ẹ̀ ṣe ó gbọ́dọ̀ nítorí pé wọ́n jó ń sẹ́ ibi kémi náà máa ṣiṣẹ́ ibi náà ó bọ́ sọ bẹ́ẹ̀ torí pé wọ́n bí wa nínú ran kan náà àwọn onímọ̀lẹ̀ ló bẹ́ mi gbogbo yín lẹ ti bà nǹkan jẹ́ ẹ ti dá nǹkan lẹ̀ sínú Islam ní ìsìn ẹwọ obìnrin kan tó pa kájà tí ń pe orúkọ orúkọ Ọlọ́run mórúkọ ànábì mórúkọ Jésù èwo ni ẹbí yẹ ẹ̀dánù yín tó lè da ọmọbìnrin yẹn lákẹ́ ẹ̀yin alùsùnà yìí náà lè ba nǹkan jẹ́ ẹ wá àwọn àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tó jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ respect tó tóbi ni wọ́n máa ń fàáfà èyí tí wọ́n bá bí dáa nínú yín kó ta sí wọn ẹ̀yin kínní yìí náà dẹ̀ ni ta lọ́lọ́run ẹ̀yin lẹ́gbẹ́ lẹ́yìn kò ní intention láti ṣàbúrú tó tó yẹn fún wa nínú Islam ìwọ ọmọ ìlọ establish gbogbo ohun tí jẹ́ bàjẹ́ táwọn yẹn sì bẹ̀rẹ̀ sí ní búlì ara wọn tí wọ́n ṣe ń búlì tí wọ́n ṣe ń gbọmọlúàbí ara wọn jẹ́ lórí social media tí wọ́n bá ń pín aburú tí ń bẹ níbi blackmailing Mumtaz ní Saheed Shittu ọgbà distinction ni ọgbà torí ipò ń lò pilẹ̀ rẹ̀ ṣáájú kí Saheed Shittu tó di ẹnìkan kan búlì ara wọn àwọn èèyàn búra wọn débi kí wọ́n máa wá ikú kí bí kì í bá ṣe pé ọlọ́run umura tí mo wá yìí àti gbogbo àwọn èrò mi àwọn èrò mi gan tí wọ́n bá ti rí ọkọ táwọn èèyàn fi ń kì mí wá láì gbogbo wọn máa rẹ́rìn ni gbọ̀nba ni ha ìyá nìyẹn àkàndá làwọn eléyìí ẹni ọlọ́run ọ̀pá lélẹ́yìí oríṣiríṣi òkì àwọn immigration officer kan nígbà mọ̀ ń bọ̀ wá lẹ́kọ̀ọ́ ní ẹni ẹ̀yìn tẹ̀ ń tẹ̀ lálàájà kàwọ́lá ǹjẹ́ mọ́rú ẹni tẹ̀ ń tẹ̀ léyìí ẹ jẹ́ mọ́ táàpù àná lára ẹ̀ eléyìí ṣèyàn lásán o ọlọ́mọ fẹ́ oríire káólà àmọ́ mi ìfẹ́rù àdánwò káólà o gbogbo yẹn ní rírú àdánwò tèmi torí pé kì í ṣe gbogbo yẹn ló ló ní ọkàn ló lè absorb àdánwò kí ló wá dẹ́tẹ̀yìn kan wá jẹ́ ọ̀tá ọlọ́run tó wá jẹ́ pé báàánú ọlọ́run bá ti wá fẹ́ dé inú ọ̀wà máa bí yín ìgbà tọkọ mi fẹ́ fẹ́ mi ẹ̀yin kan tún wá dúró nítorí pé kì í sọ̀rí ọlọ́run ẹni bu ni ẹni ẹni àdánwò ni ẹ ti ẹ̀ ró lẹ́mìí wípé pẹ̀lú tójú ọmọbìnrin rí àmọ́ lọ́n ṣàánú mi ó fún ọkọ mi ní ìdáyà lọ́ọ̀yà mi tó wà ní nàìjíríà kọmíṣánná ni lọ́ọ̀yà mi lọ́yọ̀ state lọ́ọ̀yà ògúnrìndé kọmíṣánná sọ fún mi ó ní kàfílà àwa lọ́ọ̀yà náà la lè fẹ́ ọ ní tí ó ń fojú rẹ kàn yìí ó burú fẹ́ lọ́ọ̀yà olóríire yìí nítorí pé tó bá fẹ́ ẹni tó jẹ́ lọ́yà ohun tí wọ́n tí wọ́n máa fi ojú rẹ̀ kàn lọ́yà náà là á fẹ́ láti lè jagun nítorí àwọn ẹni ibi tí wọ́n dẹ̀yìn lẹ́yìn ẹ̀ yìí ẹ mọ̀ gbọ́rọ̀ onílàákàyè tó bá wù yín olúwọba àlekèọlá lọba tó ní iná àdìyí tẹ́síkìrọ̀ ó ní fàmọ́ńṣá àtàkàzá ìlà àrùbí ìṣẹ̀bìlà àkórí ẹ̀ ní pé má conclude nsìn níbi conclusion yẹn mo wà ń sọ Saheed mo rò pé o lè sá lọ sẹ́ni wíà èmi àti ẹjọ́ máa ta tán àjọ ta tán o wàláhì tàlà gbogbo bí o rè pé o lè dé pátá òun lorúkọ rẹ ti wà onírọ́kàn òde ti wà gbogbo àwọn tó rò pé o lè lọ bá yányán mo tiẹ̀ fẹ́ wo bágbára rẹ ṣe tó èmi tí ń lágbára yẹn èmi tí mi ní agbára yẹn owó yẹn wàá gbà ní kóòtù ọlọ́run ti ṣe usman ò tiẹ̀ jẹ́ nǹkan kan kan owó ẹ̀ ó ti ní owó yẹn ìṣòwò tá à ná mọ̀mọ́ kò sí níta fẹ́ fowó ẹ̀ ṣe níta ẹ̀ rà fún wa olúwa náà ní husma atẹ́tù kàfọ́kún mí náà ṣàkiri ẹ̀bẹ̀ mi ni mo tọ́ ọmọ yẹn kò gbọ́dọ̀ mọ́ ṣe bẹ́ẹ̀ èmi ni mo tọ́ akin lóbi ọlọ́run wọlé abẹ́ ẹ̀ kó bá ń sàlékùn kí àfa làtí abdulateef hashim ó ti wà lálìkíyàmọ̀ ìtakúrè ìdùnmùtá gbogbo ẹ̀yin tẹ́ bá wo fíìmù ìdùnmùtá ọlọ́run bá ń ṣe lẹ́rù oníkẹ́ bisimilayi kò lè wọ́ lọ bisimilayi rahmani rahim kò lè wọ́ lọ ahad wọ́ lọ usamad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. láàrin bẹ́ẹ̀ òun náà ni mo kí olórí àtẹlẹ́mù àkórí ẹ̀ ni pé gbogbo ohun tó sọ yẹn wá ṣàlàyé fún wa ní kóòtù àwọn àdìlà tó ní yẹn wá ṣàlàyé ẹ̀ fún wa ní kóòtù wá jẹ́ kó yé wa torí pé olúwa ọba àlékè ọlá ni mo bẹ̀ gbogbo ẹni tí ń tọ́ ọmọ gbogbo ọmọbìnrin wa ọmọbìnrin wa ò ní bọ́ sọ́wọ́ olórí ibú o tí èèyàn bá ní ọkọ ọkọ ìwọ tó ní ọ̀fẹ́ obìnrin mọ́ ó sì wà ń lọ ó sì ń sọ fún obìnrin yẹn pé ṣé mi rí ọpa tá sáyé ni mo pa ọ́ sáyé òkú àbí bó sóhun ọpa sọ́run ni òun pa ọ́ sọ́run òkú wàá rí pé wọ́n pọ̀ ṣáyé débi pé wọ́n bà ọ́ ní orúkọ jẹ́ débi pé ẹnì kankan ò ní fẹ́ gbúrò ẹ̀ mọ́ láyé mo dẹ̀ sọ fún Ṣàràfà mo ní kó go ahead mo ní tó bá yí pé ọlọ́run bá bòsí tán lọ máa jẹjà tọ́lọ́run bá bá bòsí tán wà láàyè ò ní jẹjà èmi ò mọ tó fẹ́ fi bà mí ló kọjá o torí mi ò believe pé tiẹ̀ lè máa rìkọ́ọ̀dù ìjìmọ̀wò èmi àti ẹ̀ mi ì mọ̀ pé ó lè máa rìkọ́ọ̀dù ìgbà tí mò ń bá a ṣeré lórí bẹ́ẹ̀dì kò sílẹ̀ mi mi bẹ́ẹ̀ Saheed ìwọ tó wá jẹ́ spíkà gbogbo wọn spíkà gbogbo wọn ni wọ́ ìwọ ni wọ́n fi ọ̀rọ̀ sílẹ̀ nù ìwọ ló lọ́rọ̀ máa sọ lọ Saheed ló lọ́rọ̀ máa sọ lọ ṣèitọ́nù ló fọ̀rọ̀ sí ẹ lẹ́nu ìwọ ló lọ́rọ̀ ó máa sọ lọ ọlọ́run ti kí ọ ṣètọ́n gan ki ọ ìkẹ́ olon ti eko lòun lọ́la ìkẹ́ èṣù ni ẹ wá sọ ogun èmi àti Sheikh Habib dogun kan náà Sheikh Habib wà ń fèsì ogun àwọn ẹbí yín fèsì ogun àwọn ọmọ ẹkẹ́wò yín fèsì ogun núùlù ọlọ́run wa wa dojú tì yín ọ̀ọ́bì Sheikh Habib ti wá lálàáfíà Sheikh Habib ó wà gùn lẹ́mìí Sheikh Habib wa wà pẹ́ wa ó wà ti ẹ̀yìn ọ̀tá ojú ti ẹ̀yìn alábòsí lóòótọ́ kò sẹ́ni tí ò ní kú ṣùgbọ́n àgùn lẹ́mi o ọlá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ọlá láhùlẹ̀ wàlá quwwata illa billahi aliyyil azim. mo kí yín gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti rí Saidi ẹ pé kó wá sí kóòtù wà very important o gbogbo àwọn àlàyé ọ̀rọ̀ yẹn ló ní kó kàn ṣàlàyé ni kó hàn sì fílẹ̀ kọ́ máa lọ kò sí tí wọ́n fi ṣe kódà wọ́n ti ṣe ládéhùn wọ́n ní ò sí nǹkan kan táwọn fi ṣe wọn ní múlẹ̀ lẹ́yìn kí wọ́n kàn héèlì ẹ̀ kí wọ́n kàn ní à àti ń retí rẹ káàbọ̀ ṣe dáadáa lóde Saidi Shittu káàbọ̀ ṣe dáadáa lóde àti ń retí rẹ káàbọ̀ kí wọ́n sì bí lọ́rọ̀ kó sì máa lọ kó sì ní ó dàbọ̀ o ó dàárọ̀ o kó dẹ̀ máa lọ dásọ̀ kò ní ẹjọ́ kò ní problem toró lódodo ni Saidi máa sọ òdodo púpọ̀ kó kàn wá a àwọn òdodo tó ti sọ yẹn kó sì tún fi ìdí ẹ̀ múlẹ̀ kí wọ́n dẹ̀ release ẹ̀ kó máa lọ ọlọ́run ṣàánú wa akíyín gan ni ọlọ́run bá akíyín yóò jẹ́ àjọ gùn lẹ́mìí ìdùnnú la fi pàdé ní nàìjíríà inú yàrá mi lára yìí ìyẹn nínú mẹ́kà nínú mẹ́kà à <laughs> ń pàdé dáadáa èmi àtàwọn èrò tó kù lájọ máa bọ̀ àwọn èrò wa kan ti lọ lánàá àwọn kan ti lọ ń jẹta àwọn kálukú ti lọ inṣàlá lágbára ọlọ́run èmi àtàwọn tó kù òun náà lájọ máa bọ̀ lágbára ọlọ́run lájọ gbéra adúpẹ́ àkí ọlọ́run àkí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam.